أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد المصطفى وعلى آله وصحابته أجمعين وعلى كل مدى بدعوته وذنب سنته واهتدى بريرا يوم الدين بعد ọpẹ́ ni fún ọlọ́run. alhamdulilah. ọpẹ́ ni fún ọlọ́run. alhamdulilah. àpàdé ọpẹ́ pẹ̀lú alhamdulilah. alhamdulilah rabbil alamin. fún orí tọ́lọ̀ bá tó ṣe fún wa ní ẹ̀ní ó tẹ́ ní kí a jí sáyé ọlọ́run musa gbà á níjọ sọfún wa. àmín. abẹ̀rẹ̀ bí àná kó ń tán lọ tó ní kí a rí ìbẹ̀rẹ̀ oṣù yìí ọlọ́run mọ́sá yìí kí a rí òpin ẹ̀ gbogbo apẹ́ fúra tá a wá ń ṣe ń bí ọlọ́mọṣẹ́ gbàǹjẹ́ sí fún wa lọ́lọ́run à ń bẹ ni o mọ́ṣá ìyọnu sí fún wa mọ́ṣá ìforí ẹ̀ṣẹ̀ wa jẹ̀ wá gẹ́gẹ́ bíbi tí àfọ̀rọ̀ náà ti sí ní àná látara ìpọ́lọ́ ní kí akẹ́kọ̀ọ́ lára àwọn Banu Israel ẹ̀dẹ́ èèyàn ni wọ́n tí wọ́n ti síwájú wa lọ àwọn ànábì wọn wọ́n síwájú ànábì wa. Si, torí náà ìran tó síwájú wa lọ ni wọn ọlọ́run wa ń pè tán fún wa kákẹ́kọ̀ọ́ látara tán wọn kí gbogbo gbà ìtàn àwọn ẹni ìṣáájú ẹni ire ni o ẹni burúkú ní ni o ọlọ́run mú wánú àlùkòrán lásán pé kí kákẹ́kọ̀ọ́ lakọ̀dé kánà fi kọ̀sọ̀síhìn. lakọ̀dé kánà fi kọ̀sọ̀síhìn ibra. ọlọ́run bẹ níbi ìtàn wọn àríkọ́gbọ́n. ibratun li ulil albab. fáwọn tí wọn bá jẹ onílàákàyè. ma kana hadithan yuftara. ọlọ́run kì í sọ̀rọ̀ àgbélẹ̀rọ. walakin tasdiqa alladhi bayna yadayhi. bí kò sí pé wọ́n á ń jẹ́rìí sí ẹ̀ ní àfisẹ́ ní etí ìtú yẹn wọ́n á ń jẹ́rìí sí ẹ̀ ní àfisẹ́ rán pé ní òdodo ni iṣẹ́ tá a fẹ́ràn sí òdodo ni iṣẹ́ tó síwájú ẹ̀ náà wọ́n fẹsẹ̀ nílẹ̀ pé sí òdodo ni bákan náà pàtàkì. watafsila kulli shay'in wa hudan wa rahma. bákan náà ó tó jẹ́ àlàyé fún gbogbo nǹkan tẹ́ bá ń wá tọrọ bá dàrú mọ́ lọ́wọ́ àlàyé ẹ̀ ń bẹ́nu àlùkùránì. wa hudan wa rahmatan li qawmin yu'minun. tí o bá yé Muhammad. sallallahu alayhi wa sallam. tẹbàtún wa ẹka alukura ni ẹka sọ tó darumanye lọ ala yẹn bẹlẹ dọ àwọn afẹ sí biọlọ ti kẹwàá musulmi nù ìgbà mi bẹ alukura ni otu tu alukura ni ìgbà mi bẹ suna ale mi ni o tu alukura ni ìgbà mi bẹ ọrọ àwọn afa ni o tu alukura ni o suna ale bi n tí o jẹ kẹsìn yìí wá dàrú nù ọlọsibà ni lẹ́yìn náà lọ ní ọ̀nà mọ́ ni ẹ̀ ń tẹ̀lé ní ọ̀nà mọ́ ni ó ní ìkẹ́ni fáwọn wo. fáwọn fáwọn àjọ tí wọ́n ń gbogbo gbà ìgbàgbọ́ wọn lékún sí yẹn ti ń gbọ́rọ̀ ọlọ́ba lékún sí eléyìí ọ̀dà wọn sọ eléyìí dá wọn mú dání. a àìmọye nǹkan láti gbọ́lẹ̀ náà wọn àfẹ́ sìn tó kù dẹ́ ẹ̀ka ọ̀tẹ́lẹ̀ tẹ́yìn ti pẹ́ ẹ́n àṣẹ ọ̀dà àyè mẹ́kẹ́lá ti gbẹ́dọ̀ pé ẹ́n àṣẹ tí mo ṣe ń da àtúmójútó sí torí díẹ̀ àwa ní látara gbólọ́dọ̀ pé wà ní ọdún tó ń ọdínà. wà ní ọdún tó ń ọdínà. àádá yà ọdún ọdún àwòdà ẹni àwòdà tán ó ní kéèyàn wà ń bì kẹtẹlẹ kó wa kó ń bẹ kó wa padà síbòmí a ti wà ní ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ̀ àwa kò nú ẹ̀ṣẹ̀ àbẹ̀rẹ̀ sí sílọ̀n àti sílọ̀n tẹ́lẹ̀ àwa kò nú sílọ̀n àǹdẹ́ṣẹ̀ méjèèjì náà ni ọlọ́run wọn máa wò yín o tẹ́ ẹ bá ti gbà pé ẹ máa sìn mí ẹ sì máa bá dáadáa pẹ̀lú mi pàdé tẹ́ bá ti gbà pé ẹ máa rófin ẹ máa takò mí nínú àti ṣetán. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون ọlọ́run wọn lọ́ba ní ọ̀rẹ́ ayọ̀ àti bàgbọ̀ ń gbọ́ wọ́n máa yọ ọkọ̀ ní òkùnkùn lọ sínú mọ́lẹ̀ òkùnkùn ìgbàgbọ́ lọ sínú mọ́lẹ̀ ìgbàgbọ́ òkùnkùn ìjọsìn lọ sínú mọ́lẹ̀ ìjọsìn òkùnkùn ìwà lọ sínú mọ́lẹ̀ ìwà òkùnkùn àṣà lọ sínú mọ́lẹ̀ àṣà òkùnkùn òfin lọ sínú mọ́lẹ̀ òfin òkùnkùn ìsúnowó ètò ọrọ̀ ajé lọ sínú mọ́lẹ̀ ọrọ̀ ajé okunkun òṣèlú lọ́sùnù mọ́lẹ̀ òṣèlú gbogbo torí pé òkùnkùn pọ̀ òkùnkùn pọ̀ ọlọ́run ló ṣe tán bẹ́ẹ̀ tọ́ntì bẹ́ẹ̀ náà wá re bẹ́ẹ̀mi ọlọ́run ṣe àwọn ẹni re torí pé àwọn wà ń bẹ tí àwùjọ ọ̀dà òkùnkùn tí mo ń yọ lọ bẹ́ẹ̀ náà làṣetáni náà dó tàwọn ẹni ẹ̀. tiẹ̀ ni lẹ́yìn tọ́lọ́hún yóò yọ kó nínú ìmọ̀lẹ̀ sínú òkùnkùn wọ́n ti wàánú ìmọ̀lẹ̀ ìpẹ́lẹ́ ọba gbọ́tẹ́lẹ̀ ayọ̀ wọn kú aṣọ wọn dẹni òkùnkùn nígbàgbọ́ wọ́n ti wàánú ìlànà ìjọsọjẹ́ ìmọ̀lẹ̀ ọlọ́run ayọ̀ wọn ń bẹ́ẹ̀ asọ́dẹ́nu òkùnkùn nínú ninu nínú ninu asa, ninu iwa, ninu nínú ninu ọrọ̀ ajé pàpà kìlà ajé ìbálàájì ni wọ́n pè é ìbálàájà ni àfa làmàyé sí bàbá àdín làmàyé sí yá àdín làmàyé ah ẹ̀ ń gbígbà sí rí inú kò èmi náà èmi náà mọ̀ bí mo ṣe bára mi mẹ́ kọlọmọdé kí irú ẹ̀ tọ́ sí wa. àmín gbogbo tó tọ́ sí lẹ́yìn inú àwọn yẹn wa ọlọ́ba bá wa dá wọn padà. àmín. bá ní sí ìràpadà fún wọn. àmín. kò sí ìmọ̀lẹ̀ kan tó ju islam lọ. tí a bá ti ní islam òkú ni. tó bá lọ́ba tó bá nu sọ́dọ̀ ni am ah, Quran chapter six ayah one hundred and twenty two tó fi ń dá wa lójú pé ìrẹ́ mùsùlùmí tó bá dúró déédéé ìmọ̀lẹ̀ náà bá pè é ìmọ̀lẹ̀. àwa máa ń ká àná máa yí ta. ọlọ́run ní sí kìí ṣe yí pé ọmọ ẹ̀dẹ́ nìyàn ló sùn òun ọ̀dọ̀ ọlọ́run nígbà tó bá wà láyé tí ẹ bá ní islam lọ́dún ọlọ́run òkú ni. fa ahyayna. ṣùgbọ́n àwọn ọlọ́run máa ń sọ di alààyè ìmísí ìmísí ọlọ́run ìmíyì ọlọ́run á wà mísí lára yóò wá di mùsùlùmí. wàjàlá lahu nùrọ. a wà fún ní malẹ lẹ́nu lisila nùrọ tó mú islam ìmọ̀lẹ̀ ni a wà tán sínú ọkọ̀ pín yamshi bi finna. tabati wa tamana sí lọ́kàn ìmọ́lẹ̀ ọmọ gbòòrò adínú ọpọlọ adé gbogbo ara ojú rẹ̀ ìmọ́lẹ̀ ọwọ́ ẹ̀ ìmọ́lẹ̀ ẹsẹ̀ rẹ̀ ìmọ́lẹ̀ làákàyè ìmọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ìmọ́lẹ̀ ìròrí ẹ̀ ìmọ́lẹ̀ ìfà máa rìn káàkiri ara wọn yàn náà máa rí pé mùsùlùmí lélẹ̀ mùsùlùmí lélẹ̀ ó ní yamshi bíi finnas. yamshi bíi finnas. ó náà fi máa rìn láàrin àwọn èèyàn lọ́pẹ́ bí àwọn èèyàn bá sọ̀rọ̀ lọ báyìí ìmọ́lẹ̀ tiẹ̀ ó pẹ́ rárá ọ̀nà rẹ̀ ọ̀nà rẹ̀ ọ̀nà rẹ̀ bọ́bá wà ń lé iṣẹ́ kan wọ́n mọ̀ ní mùsùlùmí tó wà ládùúgbò kan wọ́n mọ mùsùlùmí tí wọ́n bá ṣẹgbẹ́ landlord association wọ́n á dá mọ̀ pé ah, aláàjì yẹn orí ẹ̀ pẹ́ bíi kíni náà dípé mọ́lẹ́ ọdún bẹ́lá rẹ̀ bó bá wà nínú òṣèlú tí ọba mú nǹkan míì tí ọba tẹ òṣèlú ẹ̀ ayàtọ̀ gbogbo òṣèlú tó bá jí olówó ayàtọ̀ ní olówó tó bá jẹ́ àfa ayàtọ̀ ní àwọn àfa. ẹ má jẹ́ kí èdè lárúbáwá tàn wá jẹ Abuja lè gbọ́ o abula abi dangaja ń dẹ o wàlé ni tó so yìí pé ó fún alukóra ní value pẹ̀lú kẹfìrí ẹ̀ nígbà tó tán omiri báyìí wọlé ẹni tó lọ́rọ̀ yọ ọ̀gá Abuja lè Abuja lè bọ́ ìwòlọ́fẹ́ máa wí yìí ó láti yí padà kíákíá. innahu fakkara wa qaddar fakutila kaifa qaddar thumma kutila kaifa qaddar thumma nadhar thumma abasa wa basar thumma adbara wastakbar faqala in hadha illa sihrun yu'thar. n tó gbàdá sọ́dà nù. in hadha illa ó lè léyìí ìdánì tí máa mú yàn ah èèyàn lásán lọ sọ̀rọ̀ ẹ̀rí nígbà tí èṣù ẹgbẹ́ tí ó yẹ ọ̀tá lé pé láti yí padà lórí díẹ̀ a lè rí èèyàn tó pẹ̀lú àfa náà tóun náà ń ṣe kèfèrí. ó lè jẹ́ àjòjì sí wa ẹ̀yin tẹ́ gbọ́ èmi nínú àwọn ọmọ kéw àfàǹbà bẹ́ẹ̀ ó sì jáláwo wọ́n á ń sọ fún ọmọ ibi mi pé ẹ̀yin kéré àwọn tó ju yìnyín lọ àjọ pàdé ni ó ní kọ́dà tí ọba ṣe Ramadan tó bá yẹ pé ìpàdé awo bá ṣe Ramadan àwọn máa ń fún wọn láàyè lọ sínú. àwọn máa ń fún wọn láàyè lọ sínú àwọn níbi náà ti ń pàdé kọ́ máa já kálukú nù òkùnkùn ní kùn kó ní má manú kọ́ máa já wa nù torí díẹ̀ ló lè pé àwọn jẹ́ bá jẹ́ èṣù yóò máa yọ kó nínú ìmọ́lẹ̀ lọ sínú òkùnkùn títí yóò padà sọ wọ́n di ọmọ náà pé mo bẹ́ẹ̀ lọ ní gbére abẹ́lọ́hún mọ̀jà ní gbèrègbè àṣetánì. Allahumma anta salam. Àyédáadé wàyí ìrọ̀rùn dé láti rówó dókòwò ṣòwò jèrè lọ́nà halal albaraka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 nínú Ramadan gan Ramadan àwọn kò di labawa ni Imam Qurtubi rahimahullah nínú tafsir rẹ̀ fọlọ́ntù ojú tó rà náà ti wà ó ní kíla innama sumiya Ramadan li'annahu yarmadu dhunub ó ní wọ́n sọ Ramadan Ramadan torí pé máa ń pa ẹ̀ṣẹ̀ rẹ̀ ó ní yahrikuha yahrikuha ó máa ń pa ẹ̀ṣẹ̀ rẹ́ á ju ẹ̀ṣẹ̀ dànù bil a'mali salihah pẹ̀lú àwọn iṣẹ́ rere inú tòmátì àfọ̀nù ẹ̀rì abákan ní ó ní súnmìyà ṣáàrù siyam Ramadan ó ní aṣọ oṣù àwẹ̀ ní oṣù Ramadan lẹ́yìn náà ó ṣáàrù tari tẹ̀tẹ̀tẹ̀ fi dùnú torí pé ẹsẹ̀ ìmọ̀ yọ̀ǹbẹ̀ ó hayi tarik ó ba Ramadan mọ́tàlù Ramadan ó lásìlù ẹni Ramadan ní ìdárabáwa fìdí má díẹ̀ nu ó hayi tarakọ̀ ó ní wàmínú Ramadan inú ẹ̀ náà ti yọ gbólóhùn Ramadan ó ní wàhíyà bàkọ́ yàrá harik ó ní àṣẹ́kùbọ̀ tìǹbà jọ ìjókòó náà lọ́sẹ̀ yìí pé dábàtà pé ṣá Ramadan ṣáàrù tawbati wal magfirati wal audati ilallah oṣù ká túbà ni oṣù ká ronúpìwàdà sọ́dọ̀ Ọlọ́run bá ni láfi rí i ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ anabi muhammad. sallallahu alayhi wa sallam. tí bá ń sọ̀rọ̀ ramadan yìí máa ń lẹ̀ máa àforíjì àforíjì àforíjì pọ̀nù ọ̀rọ̀ rẹ̀ gan-an. man soma ramadana imana wa ihtisaba wofere awo ma takọ́da min dhanbi. inú ẹ̀ náà nù ẹni ọba gba ramadan dáadáa pẹ̀lú ìgbàgbọ́ sọlọ fún ìgbàgbọ́ lọ́ba ní ọ̀sán lẹ́sàn ọlọ́gbọ́n fún gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn. ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ẹ tó bá ń lẹ́lẹ́ mọ́jú tó yan náfìlà ní Ramadan ọlọ́ba àlekọ́lá tó ti pé ńgbà tí ń ṣe ó ń ṣe pẹ̀lú gbàgbọ́ sọ́lọ́hún àti pẹ́lọ́ ní ọ̀sán lẹ́sàn ọlọ́pọ̀rẹ́ ẹsẹ̀ rẹ̀ jìn. ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ẹ tó bá ti pé olùlẹ́lẹ́dọ̀ kọ́dìrì ìyẹn ni àwọn mẹ́wàá gbẹ̀yìn Ramadan tí bá ń lórí ẹ̀ látò kọ́ni tó wá sí kò ń gé òru yìí ó ní ọlọ́ba àlekẹ́ ọlá tó gbé ńgbà tí ń sì ṣe torí ìgbàgbọ́ ẹ̀sọ́ lọ́wọ́ àti bọ́lá ọ̀sán lẹ́sàn ni ọlọ́ba forí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ jì. wà rọmọdán ìlà rọmọdán kàfàrà tún lè náà wò. inú ẹ̀ náà ni pé Ramadan, kásán rọmọdán kan ọlọ́ba àlekẹ́ ọlá ó máa fi fọ ẹ̀ṣẹ̀ ma gbogbo lè lábẹ̀rẹ̀ pé a rí pé ọ̀rọ̀ anábì muhammadu sallam lórí rọmọdán ó lè máa fújì tọ̀pọ̀ àwọn àlàáfíà ni torí díẹ̀ làwa wà ní àsìkò tí èèyàn fi wá àforíjì oṣù àforíjì ni torí díẹ̀ tí a bá wá ń sọ̀rọ̀ nípa tawba pé à ń sọ̀rọ̀ àforíjì lóṣù Ramadan ó ní àwọn ẹ̀kọ́ tó pọ̀ tí ó ṣe pàtàkì fún àwa mùsùlùmí láti kọ́ àwọn ẹ̀kọ́ yìí ìgbà mi ń bẹ àwọn èèyàn máa ń béèrè lọ́wọ́ wọn ní bóò ni àwọn ó ṣe túbà wọn ni mo fẹ́ túbà ẹ̀ṣẹ̀ gbọ́dọ̀ làwọn ó ṣe túbà. kẹ́yìfà àtúbù. kẹ́yìfà àtúbù kó dàbà kan kọjá ó kọ́ tó ń pè kẹ́yìfà àtúbù báwo máa ṣe túbà nínú ẹ̀kọ́ àwọn mùsùlùmí wọ́n ń pè ní nkìnnìkan ní ilm as-suluk wal-akhlaq aw ilm al-akhlaq was-suluk ìmọ̀ ìwà ìmọ̀ ìwà ó sì sí láàfin ní jágbe ní fíkìlì akhlaq was-suluk ìwà àwọn àwọn kan bẹ jẹ́ ń pè ní alakalaku arọ̀bàníyà ìwà ìwà àwọn ẹni ọlọ́ ọ̀nbẹ́nbẹ́ alakalaku alikọlibíyà àwọn ìwà tó pé ọkàn la máa fi wùwú inú ọkàn ni náà wà kálí gẹ́gẹ́ bí ìsinú kan wọtọkùwà ìpayọ Ọlọ́run wọlé khawf ìbẹ̀rù Ọlọ́run ó yàtọ̀ sí takuwa khawf ní ìbẹ̀rù títóbi ìyà rẹ̀ takuwa ní ìsáfún ẹ̀ṣẹ̀ àti iṣẹ́ rere láti dáàbò bo ni ká dẹni ìyà níwájú Ọlọ́run. O tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àtawakkul kéèyàn fi ọkàn tẹ ọlọ́run ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ al-inaba ìmọ̀ darí ọ̀rọ̀ padà sọ́dọ̀ lórí mọ́tò bá ti ṣẹlẹ̀ ó máa darí ẹ̀ sọ́dọ̀ ẹ̀ gbogbo òru àwọn wà báyìí gbogbo òru àwọn wà báyìí wọ́n kàn ní báyìí náà ni àròjà kí ní agbo ìlénu ọlọ́run tó ní hope kí ẹni gbẹ́kẹ̀lé ní Ọlọ́run Ọlọ́run mi bí ó ṣe ọgbọ́dọ̀ ṣe dáadáa fún mi nínú àwọn ọwọ ẹni Ọlọ́run nínú ẹni àrọ ọgọba kí ẹ máa sojú kòkòrò nínú ẹ̀mí sọ́dọ̀ Ọlọ́run bákan náà wọrọ àbá kí ìbẹ̀rù títóbi Ọlọ́run mú ni nínú ẹ̀mí jìnnìjìnnì gbogbo ilé pátá ìwà ni ìní ó wà lára èèyàn tí ó fi sọ pé mo fẹ́ túbà túbà Islam yìí ṣe túbà ẹ̀gbẹ́ mo sọ fún wa yìí pé pẹ́lú àwọn pé à ń bùkátà sí ká padà sọ́dọ̀ Ọlọ́run kì í ṣe pípadà orí ahọ́n a ní bùkátà kọ́lọ́n bàbá ni dá sí nígbà bá ní kọ́lọ́n bá yẹn dá sí nǹkan àgbàláyé. tí ọ̀rọ̀ bá dàrú mọ́ mi lọ́wọ́ mọ́tò mo wa mọ́tò lọ dákú wọ́n ní tí ń sí o iṣẹ́ rìwáyà ni o tí n bá gbé sọ́dọ̀ rìwáyà tí n bá jẹ́ èèyàn gidi tó rí mi pé màá káwọ́ sẹ́yìn báyìí máa wò bóni ṣe ń ṣe wọ́n á rí pé túwélé náà má tún yẹ o má tún yẹ o ǹjẹ́ tún yẹ o. àmì òde ọ̀dọ̀ mẹkáníìkì mo gbé e dọ́dọ̀ mẹkáníìkì mọ́tò mi bàyẹ̀ sẹ́mi náà tuntun wa máa kọ́ tágbélé òótọ́ lè bá gbà yí pé kọ́lọ́n bá yín dá sí ẹ wà fọ̀rọ̀ lẹ̀ fọlọ́n ẹ ní ẹ ní dictate ìyẹn sì múláwù fọlọ́n ó ti ní ó ti ní wòsàn ó ti ní wòsàn pẹ̀pẹ́ àrùn ọkàn ni alùpàá ti wò rẹ̀ pẹ̀pẹ́ àrùn ara ni alùpàá ti wò náà rẹ̀ a ní nítaǹpé ní àyàdù ṣìfà àwọn àyà tí a fi ṣe wòsàn tara tí yẹn máa ké àwọn bá ṣe tí a lé lórí. bẹ́ẹ̀ la sì ní dábìsì wòsàn kan inú suratu Yunus taba wo aya fifty seven bàtọ́lọ̀ balikọ́lá tó ń kọ́ alẹ́ kọ́ náà. yá ayyuhan nas. ọlọ́run gbẹ̀yàn mẹ́ẹ̀ẹ́dẹ́yàn. qad ja'atkum maw'izatun min rabbikum. olùdíwọ́ abayín ọlọ́ọ̀bá yín ó ìzọ̀ ìkìlọ̀ ó ti wá dé wá bá yàtọ̀ lọ́nà ọba yín. wàṣìfáàùn lima fi sudur. wàṣìfáàùn lima fi sudur àti ìwòsàn bó ti ń bẹ́nu ọkàn yín tí ò jẹ́ gbọ́lọ́ ń gbọ́ tí ò jẹ́ gbà fàfọ́ lọ́hùn ìwòsàn bẹ́nu Al-Qur'ani wàhúdà. bá ọ̀nà mọ̀ ni. wa rahmatul lil mu'minin. ó sì wá jẹ́ àánú fún àwọn gbàgbọ́ kọ̀ndíṣàn you must believe in the only Quran onígbà gbàgbọ́ nínú Quran mọ́jẹ̀múnú ó ní lìkàwọ́mí. wa rahmatun lil mu'minin. lil mu'minin wa rahmatun lil mu'minin kọ́ máa jẹ́ àánú ọ̀nà mọ́ ni ìwòsàn ni àánú ni lil mu'minin fún àjọba gbàgbọ́ mọ́jẹ̀mú ọlọ́ọ̀bá ni torí díẹ̀ nínú àwọn ìmọ̀ téèyàn máa kọ́ ní ilmu tawba in min min ulumil akhlaq wa suluk inú ìmọ̀ ìwà ni ó sì pàtàkì gan àwa tí a hiya ulumuddin. Imam Gazali a rí pé ó sọ̀rọ̀ tó pọ̀ fún wa lórí ìmọ̀ nípa túbá wàhálàbà ní ìyá olùmùdín baba Gazali lọ́wọ́ bó jẹ́ sí wípé àwọn afá ti gbìyànjú lé lórí afá Ibn Qudama ó ṣe Muqtasar Minhaj al-Qasidin gbogbo gbogbo ìyá olómòdì bí fọlọ márùn yẹn ọwọ sọmárà ẹsẹ pẹ̀lú gbọlọdọ Ọlọ́run tó bá di ọ̀la àtẹ̀síwájú mi tá آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره والشر في بعد الموت لا إله إلا الله آمنت بالله وملائكته